عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọ̀pọ̀ni fọlọ́n ọba tó sọ́wọ́n mùsùlùmí atọ́rọ àlìpín ìkírọ́ àti gẹ̀rẹ̀ fánibí sallallahu alaihi wasallam ọba láti bàmá jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́run bá kí ànàbí bá ní ọlá rẹ̀ àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́ àánú ọwọ́ àánú ẹ̀ń tọ́ọ̀kẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ lọ́jọ́ tó wó ní ìwúlò tọ́mọ ní ìwúlò àfẹ́ ń bá pàdé arrahman níjọ́ náà lọ́hùn pẹ̀lú ọkàn tó má kúrò níbi ẹbọ pẹ̀lú ọkàn tó má kúrò níbi ìwà mọ̀nàfíkì ọlọ́run bá sọ̀rọ̀ tààlà àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé ntá máa sọ yàtọ̀ ntá máa ṣe ọlọ́mọdé ọba wa o àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé ntá máa ṣe yàtọ̀ sí ntá máa sọ ọlọ́mọdé ọba o àmú dọ̀tà àwọn ọlọ́run o wípé kẹmẹ́bìnú pa pípẹ́ tá a pẹ́lẹ́ ni ọ̀kan nù ọmọ ìyá ni ó ń ṣègbéyàwó kí ọ̀sán tọkọ bá ní fẹ̀rẹ̀ ríkà sí sùláwà eh, oúnjẹ ìjẹ wa náà ní ẹ̀ńjẹ lọ́yìn ṣùgbọ́n tí èdè sí àìsí ìfojúkànyàwó alásùpàtà alákọ́sá àkọ́kọ́ adá amádàní ọ̀rọ̀ ìsìlámù ni o kọ́lọ́njọ́ jáde kí ọba ní sàlámàrì yẹn ní ìrọ̀rùn ó sì ṣe ní òòrè kó jọ jẹ́ pé ó bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ìbẹ̀rù sọ́dọ̀ lọ́ba sọ̀tàn á kọjá pé ayọ̀ àtòyìn ní ọ̀parí rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́ má jẹ́ kí ààyè ìdùnnú wa kó di ìbànújẹ́ ọlọ́jà kún sórí. ọwọ́ pípẹ́ tá a pẹ́ ìta àbá sọ jáníbù yẹn kò ní kó lè bá kẹ́mi wa ó lè jọ mọ́tìrà wa lójú ká sọ ọmọ ìyàwó náà ọlọ́mọ sábà ni fi wọ́n ṣe kùn gẹ́ ńgbà tá a bè kúrò ní tẹ́fsírì jẹ́ kí a gbọ́ dáadáa nípa àlámárì náà ọlọ́jà kún sórí la hawla wala quwwata illa billah ẹnìkan náà mo fẹ́ sọ ọ̀kan níjẹ̀ẹ́dógún pé ìsọmọ́ ẹni pé àìjára ní ìpàdé wọ́n ní mo ní alẹ́ ìdáyà méjì papọ̀ nínú fati àbá alẹ́ ìdáyà méjì papọ̀ ikú tó bá dijọ́ mẹ́jọ a máa sọ mọ́ sọ́bà níjẹ̀ ẹ̀dógún ọ̀rọ̀ ti kílíà yé kílíà náà níbo ló sì gbé wa lọ́njọ́ náà tọ́dà bíi ẹni wípé tẹ̀síìrù káàntì ń jọ náà ńlọgbọ̀rọ̀ sọ̀rọ̀ mi ń bá la sọ pé àlìfí ìlú àlìmọ̀járọ̀ láàyò fi ìlú ìlàlẹ̀ tẹ̀síbà kàmàtàkọ́rọ̀ fi òṣòwò náà iṣẹ́ tẹ̀síìrù tọ́jọ́ wípé ọkàn ṣe kò ṣe wípé gbólóhùn àtẹkáwá láti ibi iṣẹ́ wọn akàtí pàrọ̀ bí n ṣe ntí yóò mú nínú ẹ̀sìn ni wípé àtẹká máa ṣe bẹ́ẹ̀ ẹnití ọ̀bọ̀ wa ṣe bẹ́ẹ̀ kò níyà nǹkan tí ó jẹ lápẹ̀rẹ̀ jẹ́ àmì hadithi umil mu'minin aishata radiyallahu anha wípé ká sọ̀rọ̀ kan ìdàdọ́ àkọlà baytahu bàdé àbísíwá àdúgbò sọ́nù lọ́la tó bá ti wọlé báyìí ní ọ̀bà máa rórí àdúgbò sàmù sẹ́yìn tó bá ti segin ni o tó a ti wọlé rẹ̀ báyìí kí náà máa ṣe ní máa roni ǹjẹ́ ààrẹ nìkan nù wà tó jọ wípé láti jó ti bá di ìsìn tí bá ti wọlé báyìí ní máa rorin. naam naam àdúgbò àfúlám ìmọ̀ ń ka áyà ìmọ̀ ń kọ̀ tó àkìrọ̀ à áyà tàǹbàdà aya áyà aya aya áyà aya áyà bá sàmùsì máa ń kà nù. naam ṣùgbọ́n nàbí ọ̀sán yìí pé ẹ̀ ń bẹ ìdàpọ̀ dáná o naam alifilu alimujarrod títàn bá ṣe tí èsè yí pé kẹ́límà amúrù kan wá látòrí rẹ̀ kẹ́límà pé ọkọ̀ máa ń jọ àpò ẹ̀mọ́sí báyìí ẹ̀mọ́sí báyìí ọba wá látòrí rẹ̀ láàyò fi ìlú ìlàlí sí ṣìbáà. ìntà máa gbóyún bẹ̀ nú ẹ̀sìn ni wípé ntí afẹ́ká máa ṣe láti fi ju àníbí sallallahu alaihi wasallam ni kèé ṣe tẹ́ ń pẹ́ ntí ọba ṣe yọ jìyà. ìdán áyà kan tí kejì tí àǹbá dàpọ̀ nù sọ́tùlù fàtíhà ìjọ ń tàn dẹ́lẹ́sẹ̀ nàám là àníbi sọ́lọ́wọ́ àfẹ́lẹ́ nǹkan wàá dá ayé àmẹ́jì pọ̀ rí nínú rẹ̀ ìmọ̀ ń kàlẹ́ ẹ̀kọ́ kan ni sí ọ̀wá yapa ànábì báwọn ọ̀njọ́ bẹ́ẹ̀ kọ́ yapa rẹ̀ sẹ́yìn àníbi sọ́lọ́wọ́ àfẹ́lẹ́ nǹkan gbàdúrà ti wọnú ilé rẹ̀ ní máa rorí ẹnikẹ́ni nínú mùsùlùmí tí ó bá máa ṣe bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ lọ́ẹ̀sìn ẹ́ sọ́yapa ànábì náà ni bẹ́ẹ̀ bá ti gbọ́ yé ń bí tiwọn ẹ gbọ́ yé ń bí eléyìí náà káwá padà síbi tá à ń bọ̀ kò clear. ìyẹn ló ti gbèkọ́ yìí dàjáde wípé tẹ̀bùdí ìmọ̀lẹ́ ìsàbí bíbí àti bíbí àtún gbogbo tí èyí ṣe innovation nu ẹ̀sìn tó o bá lọ rèé pé innovation ìwọ náà ti dẹ̀ ń tọ́ dáadáa lẹ̀ torí ti ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn ọlọ́run balùwẹ̀ ò sí o ìdí èsì bíbí àtẹ nínú ẹ̀sìn tí wọ́n bẹ́ẹ̀ pè bíbí àtẹ̀yàn dáná hánà àti jambi torí bí tá a lọ lónìí ká tún mú ìtìfáàpù wa ṣé ká yọ ìbéèrè kúò ká dá a lé ní kọ́tà tó sẹ́wọ̀n àbí kí béèrè ọ̀wọ́ àkápá ní six thirty. Naam. Ada. Yi ada bẹ̀rẹ̀ lẹ́ni. Insha Allah Rahman. Personal kitab. Personal kitab. Kasi clear alamari. Bi idhnillahi ta'ala ọ̀rọ̀ fatia yìí a sọ dáadáa pọ̀ lẹ́nu jọ́mẹ́jọ nkànnà fílẹ̀ lórí bàkìyà a tún tẹ̀síwájú ń bẹ̀ ṣùgbọ́n bí ibn lail wahid al-qahhar níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jẹ́ wípé lẹ́yìn sunday akosinu ramadan gbogbo ń tà sí wa sọlọ pátá àwárí fàìfẹ́ insha allah rahman torí pé bí ibn lail ta'ala ẹ̀ ní gbọ́ kẹ́límọ̀ báyìí lẹ́nu mi tí ramadan yẹ parí lórí ọ̀rọ̀ tí wọ́n pè ní tafsir abadan أتفرغ للعبادة إن شاء الله الرحمن وأتمنى من الرحمن أن يوفق الجميع كان كما وانت واتي من رمضان إن كنت بدي أو إن كنت انتو داو بيا أجت يبان بإذن الله تعالى إنه مصلاتي أقل القرآن لا يمجي تهجدا لا توا رمضان تي تيجي الثاني أقل القرآن من نافلة لا تي تي 11 تيجي 20 أقل القرآن إلا كتالي بابا ماجو لا تي 21 رمضان تي تيجي كنيو تي تيجي تاتي إن شاء الله الرحمن bẹ́ẹ̀ kàtà ti fún àti lẹ́sìn kọjọ́ jáde kọ́ mọ́ gbàlá tí a nà tó fún àti lọ́dún yìí náà insha allahu rahman insha allahu rahman so ìyọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n bí ní láì tààlà dúrósù ramadaniya ọ̀rọ̀ nípa nínú ramadan wọ́n lè máa bá ní kọ̀rọ̀ sí nǹkan kan bí ní láì ọmọ lọ́nu mọ́sálásí ṣùgbọ́n tẹ̀síìrì àlàkọ̀ rẹ̀ àti fi kọ́nu tí èyí ti fi ni o ẹ̀yìn ramadan a tún wá gbọ́ yé láti bẹ̀ ń wí pé kò sí àkọọ́lẹ̀ kan tí wọ́n fẹ́ tú Kùránì o inú Ramadan nìkan ni wọ́n tu kò sákọọ́lẹ̀ fún. kílẹ̀ rí wa jaa min athar ibn Abbas radiyallahu ta'ala anhu wa arda ìtàn sàlám ìmọ̀ ń kọ́ wa ní àyà mẹ́wàá mẹ́wàá nínú Kùránì tó bá ti wá kó àtúnbà yìí á padà lé ńgbà tá a bẹ sọ pé a fẹ́ ha á kọ́kọ́ lọ rè ha iṣẹ́ tí ń bẹ nú ẹ̀ nù ajẹ́ wípé àkọ́kọ́ máa ń gbọ́ yé kátó gbé orí. Nàá ìdàkejì ẹ̀ níbi láyé nìsín. Oore èèyàn tìlìtìlì. Bí sẹ́ ń wúlẹ̀ ní ọmọ wítọ́ ń bẹ́ẹ̀ bá ti tu ọ̀lẹ́ bàbá ní kòròǹfò. Torí pé nǹkan náà ni kò yé. wa ọbọ̀ sórí lápẹ̀rẹ̀. او امبري في كسوره الفاتحه ان الحمد لله رب العالمين غير المغضوب عليهم ولا الضالين رؤوس الاقلام بما متن كفاتي اي يبي تي كين كي المساله الاولى امام كي اوكي nígbà tá a ti ń ṣe jámù láàrin gbogbo kìrá àtàwọn tí láàrin ọ̀rọ̀ àwọn àfa nípa pé tá a kàfá tẹ̀lé yín mọ́mọ́ àbá ní kàfá tẹ̀lé yín mọ́mọ́ nǹkan jẹ jáde níjẹjọ lórí mọ́sálà àwọn tí wọ́n sọ wípé a kàfá tí a kọ́dà kí máa mú gbó tó kí ókè ṣùgbọ́n bó ni ó ṣe kà àmì rẹ̀ tí ò ti dá nǹkan mí lẹ̀ sáàrin fatia ṣé bìnnà àwùjọ ó ṣe ṣé yọ ọmọ ó fẹ́ nìkan hàzàrọ̀ ní naam ṣùgbọ́n òròkò lára kan bẹ tí n ò tú padà naam bìnnà òde ìpèpè sẹ yọọ mọ ntí ń kà lẹ́yìn mọ mu rẹ lérí lérí tó ń kà lọ atọ́njẹjọ àbí kò ní máa ń lé lórí ọ̀pọ̀lọpọ̀ náà tún rí láti bẹ̀rù wípé iye mọ̀ fẹ́ẹ̀ lè fi síbi ọ̀rọ̀ àwọn tí wọ́n ní gbogbo ìgbà tí mò naam nítorí kíni kò sí ẹ̀rí kankan tọ́wọ́ báyìí wípé ànábì sọ́lá ọ̀sálà ń pa ìmáàmù láti ẹ̀kọ́ tó tabátì àtàwọn ọkọ̀ dákẹ́ ni kápẹ́rì bá wà ní àhán fatia naam tẹ́yìn awa àpàràtò yìí wípé tí wọn bá ń ké òkè ká máa gbọ́n tí ń sọ. tọ́ba kéwú jẹ́jẹ́ إذا ما الحكم في رجل يصلي خلف إمامه وهو لا يسمع للقراءة لأن هذا في صلاة الجمعة أنا يعني كوادي مثلا مثلاتي توبي نيو بي نوف فجأة يقول لا حمد. دي مثلاتي توبي نيو ويلي بوسي يا سيكو ẹ̀ẹ́tẹ̀ bí دي ìdì ni gbogbo gbàkúrúdù máa kún ni gbogbo gbàkúrúdù máa kún ni gbogbo gbàkúrúdù gbogbo owó tó o bá di pé wọn fẹ́ já haúsá lára wa tí wọn náà ń bu ẹ̀rìn wọn fẹ́ fi àjẹ ọ̀sà lẹ́yìn mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn naam ó ń kálukú arajọ níbi àjọ kù sí ṣùgbọ́n islam ti pa wá pọ̀ báwùsá bá lágídí yorùbá náà látẹ̀ ẹ̀wọ̀ naam ṣùgbọ́n tí a bá ti wo bí atijọ́ papọ̀ lókè o ká gbọ́ yé wípé ẹ̀yọ̀ kànjọ ni a. tí yẹn bá sì fi àtẹ̀wọ̀ náà ká ń gbà mí gbogbo ẹ̀ náà máa ra wọn lọ́wọ́ ni hada bi jambin èyí wá ń kírun ní mọ́sálásí bá tàbí jimá tiẹ̀ ni ìntì máa mú wá ń kà kọ̀dọ̀dọ̀ tiẹ̀ naam ìntì máa mú ń kà kọ̀dọ̀dọ̀ rẹ̀ kí ni hukumu tiẹ̀. àìsọ wípé ẹ ń bá ní màmú tí màmú bá ń kà náà òun náà ní ń kà wọn. irú ẹni yìí.

yóò máa ka fatia ìdájọ́ wa fẹ́ papọ̀ mọ́ tìjẹjọ́ bí ṣe ń ka fatia rẹ lọ òǹdé bíi ghayril magdub lọ́gbọ́ àmì tẹ̀sí ẹ̀ máa máa mi ń gbàgbé pé àmì ọ̀ wà láti iwájú ni làmì bá dé ọ̀dọ̀ rẹ̀ torí bí tó sí àbánsọ mẹ́sàlá yìí àgbà ẹ̀ bọ̀ kọ̀ọ̀kan wa nígbà tí pé àwọn òwúlẹ̀ ní kéwú ní ẹ̀yìn ìmáàmù tí kéwó kè ìjọ ọba lọ rè tó lẹ́yìn ti pé ìmáàmù ń kéwú sókè ìwọ̀wá dàbí ẹjẹ́ ọ̀gbọ́rọ̀ ìmáàmù bó la ti fẹ́ sálàyé. kò clear ẹ máa wo tuntun yóò clear o mo fẹ́ pín méjì padà ẹni tí bá ń bẹ lẹ́yìn máa mú ti ń kéwó ké tóun náà wàá fẹ́ máa bá kéwó ìmáàmù wa parí ghayril maghdubi alayhim wala ddallin ló ń bá ní àmì òun ṣẹ̀ṣẹ̀ dé iyyaka na'budu wa iyyaka nasta'in na'am àmì tó ṣe nǹkan kẹ́kẹ́ kúnnú fatiha rẹ̀ ṣé yóò bẹ̀rẹ̀ fati àpadà láti bẹ̀rẹ̀ ni àbí bó ṣe sàmì tán yóò tún gbé níbi tó ti lọ. tá a bá fọkàn balẹ̀ wípé àwọn òní pọ́blẹ́mù àwa ti wò pé tí mo bá kí ó kí lọ́dọ̀ ọjà kára máa gbọ́n tí ń sọ tí ìbọn wa lọ rè kí n mọ́sálásí tọ́jọ́ yìí pé ọ̀gbọ́n tí màá mú wí ìmọ̀ sí ti òkè òun náà ti padà jọ mọ́sálá yìí àbí wo ti di nǹkan kan náà sábà tí wàá yọ kó ti jọra wa ó ti di nǹkan kan náà báyìí nta wa gbọ́yìn di alákọ̀ọ́kọ́ ọ̀la wa gbọ́yìn di eléyìí tí ẹ̀ tí ó wà yàtọ̀ ní ka fáti àṣáájú mamu rẹ̀ kò yẹ ṣe hukumu kọ́sáájú màmú. Hmm. kílẹ̀ rí wa ẹ máa wo bí a yàtọ̀ wa ìgbà tá a bá pàpà fẹ́ kí ó ṣáájú màmú ṣé àájẹ sùúrù kọ̀ bẹ̀rẹ̀ àbíbá ti náà mọ̀fẹ́ kaba yín rẹ̀ pé ah, kí ló kí àmì ọmọ lọ ṣẹlẹ̀ láàrin fájì àní di rọ nǹkan yìí dálẹ̀ kó ibi báyìí máa mú ọ parí jẹun. ìdán táwọn tí mi wa wọnú ara wọn jù ẹ má sì mi gbọ́ o tẹ́kì mi bá wọnú ara wọn jù èmi ń tẹ́ mi gbọ́ yé nínú àkọọ́lọ̀ àwọn afá àbòsí pọ̀ tó yìí ìbò ẹnìkan arínú ọ̀sán sábà tó yẹ pé bí màmú bá ń ké òkè oná àmọ́ kéwú yóò rí kó ń kà fátíà gẹ́gẹ́ bí àdìsí ìbára fún mi sọ́ọ́ mi sásà sọ wípé tọ́sọ pé àtọ́ríà ah, tí ó sì ń kúrò mímú lẹ́yìn mi tí ẹ fi jẹ́ mọ́ tí mò ń ká mà àbẹ́ ń kéwù lẹ́yìn mi ni ọ̀nà ń kéwù ah, ẹ gbọ́dọ̀ dánwò mọ́ àtikọ́jẹ́ bá tíà apáka àfa àti gbóná àtikọ́jẹ́ bá tíà yìí ajẹ́pẹ́ ìyàn ọkà bá tíà apáka ní àtikọ́jẹ́ bá tíà tẹ́ ẹ̀ bá ti gbọ́n tí máa mú wí lánàá bí wí pé ẹ̀ kà bá tíà. ìdá tẹ́mi bá wà lẹ́yìn ìmáàmù yìí mílí mọ́ ń sọ ń sọ mí o ẹ̀rọ ẹ̀sìn lílé yìí kákàtà gbẹ́rì mú ẹ̀rí èdìjà inta wà lè jọ gbóyè yato ẹ̀rí lè yàtọ̀ tí wọn bá ń ké ókè èmi èké mo ni wọ́lá gọ̀ọ́lì ń tọ́ba wí bai àjọ sàmì báyìí ó tún ti nàmọ̀ sùrọ̀ ìní sẹ́sẹ̀ pé mọ̀ nǹkan bá jẹ́ àgán ń wọ́n gbọ́ gbókè rẹ̀ sùmọ̀ ká pé kéwù jẹ́jẹ́ ni bó sì bẹ̀rẹ̀ mi náà bẹ̀rẹ̀ náà tábọ̀ wá kéwù jẹ́jẹ́ yìí ẹni tí wọ́n ń gbọ́ mú rẹ̀ tí máa mú sọ̀rọ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan kò gbọ́ nǹkan kan rárá ìtumọ̀ rẹ̀ ni wípé bí ìgbà tí èèyàn ń kírun lẹ́yìn ìmáàmù tí ó kéèké ó ń tọ́ ọmọ wa kàfáàtì àlọ́ ibikíbi tó bá ti gbọ́ àmì tó bàbá yìí yọ̀ọ́ dà mí tiẹ̀ náà pọ̀ mọ́ tiẹ̀ torí kó lè bá àti rọ́gbà bò wá fọ́kọ̀ kama jaa fi sahihayn min hadith Abi Hurayrah radiyallahu anhu àrùbọ̀ yọ̀gbọ́n sọ yìí mọ̀ Bukhari sọ yìí Muslim níbi hadith Abi Hurayrah ojú ẹsẹ̀ kò sì ní lọ bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀ yọ̀ọ́ máa bá lọ́bi tó dé yẹn ni bìkìláàfì àwọn mẹ́tẹ́lá mi ti ọ́ jẹ̀wọ̀ táàmù padà sàlẹ̀ yìí ní ìsìn ah eléyìí ti náà bá tún jọ yìí ẹni ẹ̀ tá aṣáájú sí ẹ̀dí ibi títí ń gbọ́ tí mú nǹka kò mọ tán ṣùgbọ́n gbọ́ òun lé ní ó fi pé náà ká gbé bí ẹni tí ọ̀gbọ́n ìmáàmù wí àwọn afáà sọ̀rọ̀ kọ́ lórí eléyìí èntọ́ dáàbì ní kọ́yà dáàlì ntí ń tasí ọlẹ́tì náà kìí sori kuraani ni wa idà kórè alukur'an fásitẹ̀mìcú lahu wa ansitu la'allakum turhamun. ìwọ̀n náà ti yà mas'ala. ibi àti ntẹ̀lẹ́ yìí lọ alọ́sọ̀rọ̀ kan á la oríṣiríṣi lọ dá wa àwọn èèyàn kan bẹ wọn ò gbọ́ràn ṣùgbọ́n lè sọ̀rọ̀ tẹ̀gbọ́ kó odidi sọ̀rọ̀ wa kì í ṣe pé yóò máa o adidi ni ṣùgbọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n rọ̀ rẹ̀ bí èèyàn dà nǹkan pọ̀ ni ṣùgbọ́n tó bá súnmọ́ gán tó bá sọ mẹ́wàá wọ́n máa gbọ́ bíi méjì yìí olùfẹ́ kàfáàdìà wọn kọ́ ń bá tí a wọ́n mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n kà tẹ̀ pé mẹ́lìkì ọmọ ìdí kì tí ọba mọ̀ pé ìtẹ̀yàn sọnù tí àwọn tẹ̀ ń bọ̀ látẹnu ọ̀nà sólè mọ̀ pé tí mò ń wí nù. masala tẹ ìwọ́n tí ò lẹ́yìn ìmáàmù àjọ wa wà nínú ìjọba. tó bá jẹ́ pé bíi tá a ti jọ ń gbọ́n tí màmú bá ń sọ ni kò yéwòn. ó sì tẹ̀ka fatiha i ìmáàmù ikhtalafa alul ilmi fi hadhihi al-mas'ala apákan àfààní gbogbo ìgbà tí bá ti ń kírun lẹ́yìn ìmáàmù kó gbìyànjú rẹ̀ jẹ́jẹ́ gbogbo ìgbà tí wọ́n bá ka kí gbóná wọn má lo òkè jẹ́ pé ni ọjà kẹ́ntì gbẹrẹgbẹrẹ kó tètè kó ń jẹun gan oníjà kékeré ṣùgbọ́n wọ́n fẹ́ bá wí lọ tí yàrá bá ń bẹ̀rẹ̀ gbèrú ẹni báwọn sọgbọnsẹ pé tí ìbá yẹ pé kọba tí ìmọ̀ nǹkan parí kò sí mùsùkìlà sọgbọn ká kọba tí mọ̀tẹ́lẹ̀ ìtọ́jà fún náà ni wípé kọka pàtí àrẹ jẹjẹ torí pé gbogbo ntáwà ń wí òpinlẹ̀ gbọ́n kankan ó sì lè kábàá tíà mọ́tẹ́lá rẹ̀ tíà báyìí àtúkò mélèyàn alọ́kọ̀ọ́ta alákòóso tí èfi dáyà wò kọ́ra nǹkan sànù wa ìmáàmù nǹka pàtí àlọ́ ìmáàmù nǹka pàtí àlọ́ fa ó tìrìjà àlẹ́ yìí máàmù nínú ìfọ̀rọ̀jì láhẹ́ ẹ̀ bá lọ ó débi iyyaka na'budu wa iyyaka nasta'in làhán mọ́mù bá lọ. lílo ahán méjì ni nbí kírọ́ àtàfẹ́ sàlàyé ojú àkọ́kọ́ bí ìgbà tí nǹkan dárò mọ́ ẹ̀yàn lọ èyí sì lè gbàgbé fàtí àkóso ìhòòrè gbàgbé ó ti ṣẹlẹ̀ sórí bíi mọ́mù yẹn haram. bẹ́ẹ̀ dọ́ọ̀ bá sọ pé òun rèé tẹ́lẹ̀ kò sí gbàtọ́ lọ́wọ́ rèé sọ pé òsì máa bèlè kó tún apò rè náà kò sí ọ̀nà tó lè gbà dán yẹn wò bá a ṣe jọ wàyí àjọ gbàbí ọ̀sẹ̀ lójú wa rí wípé wọ́n ti bí ẹlòmíì ò ti wà láyé rí tí àdánwò dé tí wọ́n bí pé kí ló kọ̀ rẹ̀ tí ọ̀mọ̀. tí mo wá lè bì yàn láyé yìí pé kí ló rẹ̀ tí ò lè sọ tá ti gbà pé ọlọ́run lè dán yẹn débẹ̀ ó lè gbàgbé bá dà náà. imam wa ń kéwù lọ. fa utirija ale ìtọ́jú wa tẹ̀lé utirija alẹ́ imam wa ajaza ani imam kẹrọ a. akọ́ta àfa ni tọ́ba jẹ́ wípé ǹjẹ́ lè sọ fún padà ó ní. جاز الفتح عليه طيب àwọn èrò ẹ̀yìn lè sọ fún báwọn. ìǹtí wa sọ yìí yọ̀ọ́ jẹ́ kí ni o ara ìrun. ìyá kan náà kàtà lọ́kàtà bákan náà àwa láti sọ ní tàǹfẹ̀ yìí. fatia ẹ máa wo alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصد أي أمير تون لو بوتينو شو بمسي بركون أتين جوران فارا لبان لأنه صوت مساء الذين أنعمت عليهم غير لفاوي أمير من النبيين والصدقين ميستيك لليهم intaagu ni subhanallah an bɔm lile yin bɛn subhanallah imaamu taji para ɔba taji para o tun y'o se ṣùgbọ́n lèyí baasi sɔli tun tanu ma tun tanu ma baasi sɔli tun tanu ma tun tanu ma a ni filɔrun lɛ k'i taa ti sɔ filɛ nu tí o wí padà eléyìí ò clear ojú kejì rẹ̀ ó tiri jẹ alẹ́ yìí. ahọ́n rẹ̀ ká yí odi náà lójijì ni ní ọba lè kéwù lọ́mọ apá kan àwọn afáàní láàbù dalahu ayastakhlif ojú ẹsẹ̀ ìmáàmù ọ̀sẹ̀ wọ́sẹ̀ nìkan látẹ̀yìn kọ́ wa parí ìrùn fáwọn yẹn yọ bu ẹgbẹ́ kan apá kan àwọn afáàní la ibi tó dé náà ni kò ti máa rùkú nítorí wípé ọjà àzà tí mọ̀mọ́ bá ń kírun fún wa lọ àti jọ ń kírun lọ́wọ́ àti jọ ń kírun lọ́wọ́ ìmáàmù nkẹrọ náà ni ọfẹ ìparí pátí àtàbá yìí làwòrókò ìbá dé bàbá kan ara ń lọlẹ díẹ̀díẹ̀ ni ní bàrà kúnlẹ̀ wọn sọra ń bàrùn lọ àwa yòókù tá a wà pẹ̀lú wọn báwọn sáàdù ó parí ìrún lẹ́yìn wọn ni àbá jókòó mẹsàlá ńlá ni màá fara á fara pẹ̀lú tó bá yá inṣàlá ó sì jàzá tí màá wọn ó sì kírun fún àtàpadà lórí ìjókòó wọn ní ṣẹlẹ̀ yìí wọn bá jàzá. kí ló dé tẹ pé ti bàjẹ́ náà kọ́rùkù là abadan torí kìrọ́tù lè fàtíà bá a béèrè ká àjọ nírun. kí ni tí o ńgbà táwọn àmọ́ ń bá lọ kí ni tí máa mú o ṣe. tọ́ba jẹ́ wípé ńgbà gbèrè tá a sáà ń sọ sí ẹnu tí ó á fi lọ́rùn lẹ̀ àbá ní fi lọ́rùn lẹ̀ à ní fi lọ́rùn lẹ̀. eléyìí ò lọ sí ahọ́n rẹ̀ gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ̀ǹkì lẹ́yìn rẹ̀ káànù ummiyin kò sẹ́ni tó lè òun náà ló fi lè kéwòn wọn. bọ́ọ̀kà lómi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́sẹ̀ gbàsámi tẹ̀ǹkì náà fún bóun náà kéwòn. ibi ó dé nà ẹni sọba tó sẹkẹrẹ díẹ̀ nù wọn yastakhlifuhum tí ọba wàá rẹ nìkankan tó lè fà bẹ́ẹ̀ àwọn báyìí máa lọ sí lọ́yìn ajá wípé lójú ẹsẹ̀ náà ìǹtọ́ba tó mọ̀ nù díkìrù ìlókùtì ọmọ wí torí kò sẹ́ńtò lè rọ́pò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì yòókù rẹ̀ lè kapatia kama jaa min hadithi ibnu abi awfa wal hadith mukhraf sunan inda abi dawud. جاء رسول الله يا رسول الله إني لا أستطيع أن أقبل القرآن فعلمني شيئا أنت قال إسلام بوتيك إن لي مفاتيح كا أو وقبل انتي ماوي هذه أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ذكر لك جامعة نينو متى لينا متى عم بتجادي بيا شو قطون إنك وان بنوا وما قرانك ṣùgbọ́n wọn ò gbá tiẹ̀ mọ́tálásí tó wọ́n ti kíni o àfa aládìsí ti nà tó wọ́n kúnlẹ̀ jọ gbàtara wọn kó tó di pé nítorí bá àbá ìmọ̀mù tó bá àbá ìmọ̀mù tó náà ń sáwọn pé sáwọn afọ́jọ ni bàbá ọ̀sẹ̀ yẹn rìn fún òsì tẹ́bọ́ ká máa mánéjì náà lẹ́yìn wọn náà lọ́ba nínú amádáà ni àmùsùlùmí rú èlò náà tẹ̀lé wọn wà gbà ọ̀bọ ọbẹ̀ yọ̀ọ́dà fìtì náà lẹ̀ hàn hàdà yẹnuwi mufarakata ìmáàmù ọ̀la yẹnuwi hàdà kọ́bìlà àyùsí ó ti mà wọn ò jọ lè jẹ́ màmú sẹ́lójú ẹsẹ̀ yóò bí àníyàn pé mo kú lẹ́yìn màmú o mo fẹ́ parí ìrun mi àbí ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ń bò mí àbí ọmọ bá lọ láti bẹ̀rù ọ̀dọ́ ti la wá dé báyìí wò tí ì clear o. Hmm? ẹ dúró jẹ̀mọ̀ sáà ní ìdí ọmọ tí a láì jẹ. ẹ àní ìdí ẹ. طيب خير إن شاء الله أنيديا ndé jùmọ̀ pa nídìí ọkùnrin kan dùn mọ́ kọjá bìkan lánàá ọwọ́ à ń sẹ́nu rí ládùúgbò ọlọ́pàá ti mú pé ó jí dẹ́rẹ́tọ̀ mọ́sálásí káàkiri ládùúgbò kì í sẹ́ẹ̀ mẹ́fà kì í sẹ́ẹ̀ mẹ́rin jáǹtì tèrè wájú ìdarí bẹ́ẹ̀ ni lílù fáwọn èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ níjọ́ ànàbí náà ó lè sí ni àwọn èyí tí ò pé ara ẹ̀sìn náà ni ajá pé ẹ ń bá ní ìdíńtàǹtà ń ti gangan èèyàn gbọ́dọ̀ kọ àgbẹ̀ mọ́tàlá yìí àlámẹ́rin ìtọ́ba ní ti ní ìdí láti gbọ́ nàám ni kí n ti gbiná ṣé kí n tún tó padà fún alọ tọ́ba ti fàtíàkà á sọ títí títí títí tàbí tí fi gbà lẹ́nu wa padà alihamudulilayi yóò kílíà dùn. ìmáàmù bá a ti ń sọ kò bàbá ò tiẹ̀ gbọ́n kankan apá kan àfa ní kórukù bí ó déhùn nítorí pé bí àdánwò bá pinlẹ̀ bá tó lè fa kó jókòó yóò pinlẹ̀ jókòó parí ìrùfà ṣùgbọ́n tó bá jókòó táà rẹ̀ yìí ìjókòó lọ́lọ́ ǹjẹ́ kíra àlọ́ bákan náà sì rè kìrọ́ àti ọ̀lọ́ yìí ibi tí èèmọ́ ti máa ṣẹlẹ̀ rẹ o amú kọ́ídà wà jó ni kọ́ídà máa kẹnu gbà mí àtúmọ̀ fún pọ̀ngbà mi àní ìdàntà àlùmọ̀hálù ìdá àlùhàl ibi àbá ti ṣe nǹkan tá a bàrí mọ́ ìdá àti náà kò sí mọ́ kèé ṣe gbogbo bí láti lo kọ́ídà wọn kí lè rí wa. tí kò tó ní sọ ti bí ẹ báyìí. àdébí sọ́lọ́ lásán kírun lọ́jọ́ kàfáwọn èèyàn ṣùgbọ́n ara rẹ̀ ọ̀yà ìjókòó ní ti wá ń kírun ọwọ́ tí ọba ọba yàwọn èèyàn ti yàn dúró ah fa àṣàrọ̀ ìlẹ́yìn ànìjìlísò àbí ìbá sọ́ba ìsìn pé ẹ jókòó wa sọ fún nígbà tó parí wọn sá pé ọlọ́run fún yín ní màá mú yín kẹ́ ẹ lè máa kọ́ sí rẹ̀ tó bá ṣe aláǹfààní ẹ̀ sábà tó tó bá kírun fún yín ń dùn ẹ̀yin náà kírun lẹ́yìn rẹ̀ ń dùn tó bá kírun fún yín ń jókòó ẹ kírun lẹ́yìn rẹ̀ ní kíni o níjókòó. mọ́sálà hmm. kíkírun lẹ́yìn ìmáàmù táwa lágbára àti dúró níjókòó yìí ìfẹ́kọ́ ti torí àwọn ibìkan bẹ̀ tá à ń lọ lórí ọ̀rọ̀ fáti àìtọ́pọ̀ ṣùgbọ́n yóò fi àjàrà nísìn ìmáàmù yìí ahọ́n yìí pé okonu túrọ̀ mí ni wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tàbá hàn tiẹ̀ yìí pé kò lè kà lọ mọ́ kọ́fà ẹlòmíì bẹ́ẹ̀ tí ọ̀bà wàrà mi ti ọ̀fà bẹ́ẹ̀ tí ò sì lè kà lọ mọ́ irun yẹn bírèkì tọ́ba wá dé pé irú kan náà dán gbogbo wọn pátá tí agbára kí mọ́mọ́ mú díkìrù míì bá wá wà kọ́ yà fi díkìrù míì rọ́pò nǹkan tí ń kàálẹ̀ nígbà tó di pé kò mọ fájà ń lọ náà ni. but ẹnìkan wà ń bẹ́nu wọn tó lè ka fájà ṣùgbọ́n wọn ò bá tiẹ̀ tàbí kó tiẹ̀ ṣẹlẹ̀ síbi tí ò ti rọrùn fún yàrá láti bọ́ wájú. jama kagbọ ye alibi sọ̀rọ̀ akọlami kama jaa kati sábẹ sọnà fi sunan sọ pé liya ni min kulu la alam tí wọ́n ti sìnkọ́ mọ́tà ànábì òní àwọn àgbàlagbà nù yín tí wọ́n gbẹ́ sí iye dáadáa ni wọ́n kọ́kọ́ tó ṣáájú sẹ́yìn ibi mọ́wá ó torí gbogbo àwọn ẹ̀kọ́ yìí náà ni. lọ́pàá tó yẹ pé ọjà àgbà nínú ìsìlámù tàbá ti ẹ̀kẹ́ wọn ká tún àmọ́ wẹ̀rẹ̀ sẹ́yìn ọ̀nà tá à ń gbà fáwọn sẹ́yìn ni ọ̀dá ni. ẹ̀yìn parapata ni wọ́n wà wọn ì bí ó ti yẹn náà mọ̀kì ọmọ ndalẹ̀ rú wọn fọ́ bọ́ọ̀bù ní mọ́sálásí wọ́n yẹn kìíní kan kẹ́ ẹ wá lé padà lé ètè ṣàìtọ́ ni o àbílò ni a fi hàn bẹ́ẹ̀ ó sì mọ̀ pé wọ́n máa ti é. sọ̀rọ̀ wá sílẹ̀ wá sílẹ̀ mọ́ àlè. àì nípa nkẹ́rẹ́ ní mọ́sálásí fún ọmọ wẹ́rẹ́ o. náà wọ́n ní wọ́n ti yí ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́sálásí mi gbogbo mílíọ̀nù àná ti yí ó dì. fún yìí ó dì díẹ̀ náà ni ó yé wọn. nàám nítorí pé àwọn kankan bẹ tó yẹ pé bó ti dá lọ́dọ̀ tiwọn làwọn kankan kú díẹ̀ lọ́dọ̀ tiwọn náà bẹ́ẹ̀ kankan ti dá lọ́dọ̀ ni kankan kú díẹ̀ lọ́dọ̀ tiwọn náà. nàám tí wọ́n bá bí ma tuntun kalẹ̀. kò sí ẹ̀jẹ̀ tó dáa tẹ́jẹ̀ rẹ̀ kódà bàbá arúgbó tó ti wọ bí ọ́ndẹ́rẹ́dì ní ìdí ẹ̀ tí wọ́n ti ń bá fẹ́ fún lẹ́jẹ̀ ìjẹ́rú ẹ̀jẹ̀ tó ní ìdì nu kò sì sí ojú ọ̀ma sọmọ tuntun yìí tí wọ́n bá gbẹ̀jẹ̀ rà bàbá arúgbó yìí kò wúlò fọmọ ọ̀nà ṣé o ti wọnú ara wọn ọwọ́ ọmọdé òtó ẹ̀mẹ́sọ̀ kejì o sẹ̀pẹ́ àìrá àìrá mi ní mọ́tíláṣí o ẹ̀mẹ́sọ̀ kejì o láìláìlá tàbí èèyàn bẹ́ẹ̀ mi tó dájú pé ó lè tẹ̀lẹ̀ sí yàn náà tàbí èèyàn bẹ́ẹ̀ mi tó pé kọ̀ọ̀rọ̀ rùn fún ojú kan nu tàbí bíi títí mọ̀mọ́ pé ìyá ìkàlẹ́ òun lákàlẹ́ sáyẹ́nsì mọ̀mọ́ yìí bá wí ni wọ́n bá dákú kò dá mọ́sálásí rú yẹ̀bí mẹ́ta mẹ́rin ní ìgbà wọn kàrà gbé ọ̀rà sẹ́fẹ̀ mùsùlùmí máa fáfẹ́ tiẹ̀ la. wọn ò wá ojú ẹsẹ̀ méjì náà ni ó ga lùkọ́ máa kẹlẹ mi ọmọ bárò lọ láti fi ọba mọ nbadé gbogbo ojútùú ní gbàtẹrẹ tí a nù o akọkànnà àfààní pé èèyàn ó tún dáníyàn pé mo ti kó lẹ́yìn ìmáàmù mi o kò ní ibi ògbélé yàn ojú ẹsẹ̀ ibi tí bàbá ìmáàmù bá déhùn èèyàn ó sàrà máa gbé fati àti ẹ lọ torí gbà téèyàn ní ma kèsì pé yàn ọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mà bí a mọ̀ lọ. nítorí pé tí n tọ́tẹ̀lẹ̀ yóò bá tẹ̀lẹ̀ náà mo ní fati àwọn ibi tí mo mú kàdé náà lè yóò ti gbé tó kí àdéhùn ní oṣù kìíní o lè yóò ti gbé tí ó ti parí rẹ̀ kò kíá masala. bí mo mọ̀ ṣe ń kéwù lọ sí ń kéwù lọ àjọ mu sọ́wọ́ kó làwọn wáhidan tí o bẹ parí fatia tájọ ti àmì tó sì ka súrọ̀ tọ́ba ti erùkú pẹ̀rẹ́ gbogbo ntọ́jọ́mọ́ ááyà àgbọ̀dọ̀ kàmọ́ nùrùn nínú rákàn kìmọ́pẹ̀ nínú rùn tí ma sọ pé nù mistake ti wà mbẹ torí ẹlòmí lè gbé tọ́ba lọ jẹ́ rákà kọ̀kọ́ńkọ́ ní rákà tá n bá lọ a tún gbọdọ̀ kan tọjọ mọ́kúra ní ma kí lè rí wa la ali asukukumi ilama jaa min hadithi ali ibn abi talib radiyallahu ta'ala ni arda qala qala rasulillah sallallahu alaihi wa أتاني جبريل فنهاني أن أقرأ القرآن راكعا وساجدا راكعا وساجدا ọ̀sán kan ó ní jùlọ wàá bá mi jọ kan pé ọlọ́run ní kí n sọ fún wa nàbí wípé gbogbo ìgbà tó bá ti rùkú ọ̀gbọ̀rọ̀ kakura tó bá ti rùkú báyìí ọ̀rọ̀ nínú tó bá wà rùkú tó bá sì forí balẹ̀ náà ọ̀gbọ̀rọ̀ kakura án. kí wàá ní ntọ́fà nítorí pé rùkú àti foríbalẹ̀ ààyè ìrọ̀rẹ́ ẹni ńlẹ̀ ni ìyẹ parẹ́ ni fọlọ́nfà tààlà àìwá máa kà á yà bẹ̀ torí wípé kùránì nǹkan tó ga pọ̀ ni torí ọ̀rọ̀ lọ́ba fà tààlà ni. mo rò pò clear díẹ̀. náà àwa tètè ọlọ́run fàtàlà wọ́n àjàkọ̀sẹ̀rẹ̀ jẹ́ agbọ́mọ́sálà lẹ́yìn náà yìí o jẹ́ agbọ́mọ́sálà lẹ́yìn náà yìí o. torí ó lè tẹ̀lé sí mi ó lè tẹ̀lé sẹ́yìn náà náà ń bá bẹ̀rẹ̀ fatia gbígbé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin mẹjọmọdé ti ń sọ̀rọ̀ báyìí naam ní ẹ bá ń pè ọ ẹlẹrú mẹrú ẹ lọ. ẹlẹ́rúmẹ́rú ẹ̀ lọ́wọ́ yàwó bá mọ̀ náà. bàbá mi inna lillahi raji'un. iyyaka na'budu wa iyyaka nasta'in. inna lillahi raji'un ń tọ́ wọnú ẹ̀ afẹ́sọ̀ okùn rẹ̀ ayé àti inú kuran. lójú mi bí ti ń bá ọlọ́run o. a kó sì rọ bíbí wákàtí márùn-ún báyìí. máa wí nǹkan mi báyìí máa mú bí máa الحمد لله إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم أجوكنا أو سمع أو رأى ما أعجبه إمام ممكن أن يكون كفاتي أو رأى bẹ́ẹ̀ ni kan sọ̀rọ̀ èmọ́tẹ̀ ìrẹ́kọ̀ lónìí o bí plane ti gbéra báyìí plane àwọn aláàjì mọ̀ ni a fi sùúrù bí náà ti sọ́ díẹ̀ nu ìsùn bọ́ọ̀lù padà bí n báyìí lè sí mbà tó kú subhanallah lórí ẹ̀rọ bàbá ti dẹ́bi ìyá kan rẹ̀ kan sẹ́ni subhanallah iyyaka na'budu wa iyyaka nasta'in ní bá ń kéwì lọ. ó ti ojú mélòó ojú kẹrin ìmáàmù kan kí wọ́n náà iyyaka na'budu òtún kéde ọdún mi máàlìkì yawmiddin náà kaba ń kálẹ̀ kan fáìgùn àbíyànfẹ́ wọ ayé ibì kan àlejò ní wọ́n ti kọ́ sírù ní wọ́n ti nǹkan kan ní wọ́n sá jẹ́ nǹkan tí wọ́n nílì láti wọ ibi àyè táwọn wà wọn yálà yẹn nìdá kí n lọ yálà ọgbọ́n yálà jọ ń kí n lọ ni wọ́n bá wò pé ah kí làwọn arúgbó ilé maliki yawmiddin kàkàkàkà síkà wọlé udkhuluha bisalam dhalika yawmul khulud iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ wọlé o tayọ tayọ ẹ wọlé o tọ́lọ̀ sọ́nà alukurani ni wọ́n mọ̀ sọ́fà dábàá fẹ́ wà nìjẹ̀ náà. àwọn nǹkan yìí máa jọ bí ó lè pààyàn lẹ́rìn gbogbo ẹ̀ tìrẹ ọ̀sẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ká àwọn afa lápẹ̀rẹ̀ wọ́n kí magrebi lọ́njọ́ kan ìmáàmù ń kéwù lọ. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وكفاتي أتمنى سؤال لنا من طوال nkéw lọ nkéw lọ ọlọ́run sọ́mi kan wípé wà máa tilka biyami ní kẹyà musa musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ọkùnrin kan ṣe sàrọ̀ làtẹ́ yọ wọ mọ́sálásí ó sì ti jalè tó gbowó olówó òǹbẹ́nu àpò ìmọ̀mọ̀ máa kàn kàn kàtì ẹ̀ lọ gbàgbọ́ mọ́sálásí tọ́ra ju ó rẹ̀ kọ́ ọ̀jọ́ ẹ̀ sáfù mọ́mù wà máa til musa ní jẹ́jẹ́ wà máa tilka biyami ní kẹyà musa musa kí alámú lọ́ọ́ pẹ̀lú mbájú àkówó tó dílẹ̀ bó ti họnù àti aláàdúró àwọ̀rù ti àdìpá ọ gbà ó kẹrin pọ̀pọ̀ hmm, náà kan gbé ah, wọ́n dá lóró ẹgbàá wọn wọ́n gbówó lọ o nígbà wọn kò sàṣẹ balẹ̀ kí a ní lẹ́nu náà owó rẹ̀ náà kan gbà àbí Musa ni à ń jẹ́ ni nígbà mọ́ mi wà máa tilka bí ẹ̀mí ní káyà mú Musa kí a ní à ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ sọ fún mi Musa ní sọ́ọ̀tù tó wa òun ṣe bọ́ yẹ́ ní mò ń bá ogójì lọ lọ́ba wọn. báyìí ti bẹ́ẹ̀ wọ́n mọ́sálásí ọ̀fẹ́ rẹ̀ ntukiru mi gano sɛnɛ ka ne o ɔfɛ a mun ka kama kilasi a bi jaabi nkirun lɔ tabi na ni ɲɛna kila lɔ a bi nkirun na lɔ ɔmɔ kiri njɛ yaaya kí a tɔyɔ do a kɔ yɛrɛ sɛn ɔfɛ fina sabara ne ko saga muside bo iman tɛ. ya yahya kudil kitaaba bi kuwa yaya wa ba kí a ta fɔ ye o kile ba ti bɔ bi tí a ba mu tí a ba lọ ó di mélòó ó di márùn. mọ́sálà yìí lódìdí àwọn nǹkan wo lọ bá fásitì àjẹ tó tó bàrún jẹ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí. Hmm? sura ahan àyà jáwọ́ àwa pín sí méjì hmm, asafila àwọn afa pín sí mẹ́ta àkọ́kọ́ ntọja wọnú fati atanka lọ fẹn f'a yà nù kurani nà mẹ kẹkẹ sara fatia a de ni zikiru o de ni ẹlẹ́ẹ̀kejì ntọ́jáwọ inú fati àtànkà lọ tọ́já wípé ayanu kùránì mi lákìn bí kọ́sì xitọ́bi àdàmì yín alẹ́ mi àti ti bọ́ mọ̀nà bí arámàtà sọ̀rọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹta ntọ́jáwọ inú fati à tẹ́yẹ pé kèése tá a fẹ́ fi mọ̀nà bí arámà sọ̀rọ̀ sùmọ́ kèése ara kùránì sùmọ́ kèé wàá sọ̀rọ̀ mọ̀nà bí arámà ẹ̀kẹ́rin rẹ̀ ojúdi keje léyìn ara kuran ni ṣùgbọ́n ojú méjì ló mú wa ó lè jọ̀rọ̀ ó lè jẹ́ra kurani bí sẹ́ńkẹ́ lọ ihdina siratal mustaqim ya Ibrahim ya Yahya ń bẹ ní kuran ya Yahya ya Yahya ya nida ìrẹ́ yàyà ya Yahya èèyàn náà lè sọ bẹ́ẹ̀ náà lójú ayé ṣe yàyà à ń bọ̀ làfẹ́ gbèsè ṣe tí a yà fún láti ìtìbárù àbí àti ìtìbárù pé ìsọ̀rọ̀ mọ̀ níbi àdámà mo rò pé kásẹ̀ kò mọ amúdàjọ wa ṣé n tó gbé bẹ́tẹ̀ àwọn afárá lódìdí àbó sì ń clear ó ń clear. ذهب كثير من اهل العلم àkọ́kọ́ náà afa ni pé gbogbo tó bá lè jáwọ́ ìntànkà nínú òòrùn tó bá lọ rè jẹ́ wípé kèé ṣe àyànnú Qur'an ọ̀rọ̀ tí ọjọ́ náà bí ádámà ni ó gbọ́dọ̀ kó fi máa sọ̀rọ̀ kòkòrò kó fi máa sọ̀rọ̀ fati adaru ìrún bàjẹ́. kọ́lá jẹ́ kó sóore kó jáde wàlìjẹ́ náà àtàwọn àtàwọn òǹbí wa ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn gbogbo náà ló wà lára wa ó fi iyì pọ̀ sọ́dọ̀ màmá wa orí ìrún náà màmá ó ti máa pín ọ̀lẹ̀ fún ọmọ wọ́n máa ta búrẹ́dì wọ́n máa tẹ̀kọ́ lórí ìrún yìí náà ni wọ́n sì máa kírun lọ náà ni màmá máa lẹ́ran. bẹ́ẹ̀ sì ni mọ́tí alàǹbẹ̀ ń bi gbogbo tó bá dé. atanaana ɔh ɔh tɔba muwa tɔle mịtma kindajɔ teema n'o de nke wulo nnụn naam ɛ afɔkwae n'i ye agbakumbaji elee kejì owu keesi anya keesi sɔrɔ ɔhụrụ bi adama bi subhanallah subhanallah saya ni. Eh? Zikiru ni. Aya tó kún subhanallah wà o. Ṣùgbọ́n subhanallah wàláhi kò sí nìkúrẹ́ ìbùdíjà ayà. Subhanallah ayà kan bí arrahman allama al-Qur'an. Subhanallah. tọ́ba wá látọ̀dọ̀ ìmáàmù tí ń kaba tí a lọ yálà orí nítọ́jọ́ lójú ni tàbí látọ̀dọ̀ èrò ẹ̀yìn láti ṣe fátìmù fún ìmáàmù ọ̀dà fátíà ìmáàmù kọba ìrún wọn jẹ́ làáfíyà máa tọ́ba jẹ́ wípé wọ́n fi rán màámù létí nǹkan kan àbẹ́rẹ́ pété lónìí كما جاء في الحديث الثابت والحلم الصحيحين أصف إذا نابكم أمر في الصلاة فسبحوا فالتسبيح للرجال والتسبيح للنساء بين كبد بايلوريو أسف سبحان الله أيوه قولي سبحان الله لكي يوي láti fi tàmámù àwọn obìnrin káwọn òṣèké ni o kí wọ́n pàtẹ́wọ́ pẹ̀lú ojú ọwọ́ báyìí àbí pẹ̀lẹ́ yín ọwọ́ mọ́sálà nìyẹn tọkùnrin bá lọ rèé gbé títóbi sọ́dọ̀ ara rẹ̀ ó ti ka lánàá mọ́sálásí dípò ká pé subhanallah lọkùnrin bá lọ rèé pàtẹ́wọ́ ìntìyànníkà kóbi òsè ìlọkùnrin gbé wá kí ń dàjọ́ rẹ̀. pẹ̀lẹ́ bóyá òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àbájá wa gbọ́dọ̀ dàtó ní ìka gbọ́n wúkọ́ ooru lè mú láyé ẹ̀rọ ṣàfáwọ̀ lọ. a rí asinu pé tasbih subhanallah okùnlẹ̀ ń bẹ́ẹ̀ nù tí a lè lò láti àmì ìdánábànà ṣe ìfẹ̀sọ́ra sí nǹkan kan bá ẹlẹ́ẹ̀kẹta kini àyà ni èèyàn wá gbèrò àti fi bá ọmọ nàbí àmà kan sọ̀rọ̀ apá kan àfáà ní ìgbèrò khitab ó ti bàrún rẹ̀ jẹ́ nítorí pé bí ìgbà téèyàn sọ̀rọ̀ jáde nínú náà. tí ọ̀bọ̀ wá gbèrò ìtọ́bù àdàmì yìí ṣùgbọ́n tó ṣe ìlọ onítùmọ̀ rẹ̀ kọ́ wọ́n ní àwọn ẹlẹ́kùn tùmọ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní là alẹ́nà mẹ́sùn kùkùn ìlànà jẹ́ àfi kìsọ́tì kọlíbàtà sàlám ali ibn abi talib radiyallahu ta'ala anhu indama salla salata subh ali nkiri lọ́jọ́ kan riwaya ìpọ̀pọ̀ wa ṣùgbọ́n kọ̀rí kùkùn ọ̀fẹ́ gbà wọlé ọ̀fẹsẹ̀ bọ́lẹ̀ lẹ́yìn tí ìmáàmù gbà wà ní tiẹ̀ ibn abi hatim gbà wá ẹnu kọ àwọn kan bẹ bí kristo yìí ali ń kírun lọ irun àtúbà wà ní. àwọn kọ̀wárìj ara àwọn tí wọ́n pé tí wọ́n kó nù àtẹ ali nínú islam tẹ̀sán wáyé ìdáǹtà sáà fi kọ́ wa ni wípé èèyàn méjì ò jù lórílẹ̀ kankan náà èèyàn mélòó ẹni tó bá wá di olórí fún yín tó fi á di pé ọ́sà di olórí fún yín ẹ gbọ́dọ̀ fọ sọ́pọ̀ pẹ̀lú rẹ̀ kọ́dà kọ́gbọ́nà tí ọ̀dà adébẹ̀. torí tẹ ẹ bá jẹ́ pé ọ̀nà tí ọ̀dà lọ́gbàdé bẹ́ẹ̀ ilẹ̀ tó fẹ́ máa tún ṣe ẹ̀ máa bà nǹkan jẹ́ sí lọ ni. tẹ́nì kan bá sá ti rápálá dókè ẹ̀ yà sọ̀kọ́ tiẹ̀. Thank ọrụ ẹ̀sìn là ń eléyìí náà fẹ́ jọ mọ́mọ́ sí àlàkà aláfàtàlá sànù wa o kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run tí jọ tẹ̀sìn kí wọ́n tó fi ọ̀tá hàn tí wọn bá ní kí ni muhawul kíbílà ní ìsìn kí ni nípa kíbílà dá òsì ni o ẹ máa wọ mọ́tí aláì náà o lọ́kàn nínú àwọn ẹ̀sìn wa sísá ìjà àbùkù ẹ̀kọ́ ti jáde tipẹ́ iṣẹ́ kan ní sáà ń pèlè ẹ̀ ó fi lọ gbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ kí ni kóhùn sí wáyé ọmọ sóhùn pẹ̀lú lẹ́kítọ́rà burúkú yà yìí pásítọ̀ sí lẹ́kítọ́rà ní wọn ni ọ lọ rí wọn ní o pásítọ̀ lẹ́kítọ́rà lẹ́kítọ́rà ní à èmi kọ́ wà rí lọ bá wọn ọ̀rẹ́ rẹ̀ kù sẹ̀ pé náà ọ̀rẹ́ rẹ̀ wọn mú pátá wọn mùsùlùmí náà sáwà bẹ̀ títà ìjà tìlú kí wọ́n sọ ní tí wọ́n bá máa ṣe ó sì pàṣẹ dáwọn nípa àwọn máa fara wọn di ni o. títà náà wàá rò pé kí náà ló wọn fẹ́ ṣe láti ìjọ yìí tí wọ́n máa fílì fílì lọ́ba fílì lọ́ba yìí náà ni ọ̀sá gbà fún pásítọ̀ wọ́n ti jọ bẹ̀rẹ̀ àdàdà yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọkọ rẹ̀ ní òwò pẹ̀lú sísà ìjà ọwọ́ àtìsí pẹ̀lú ìjágbà kankan náà lè wọ́ sísà bòde nígbà tí afurasí ọmọ gbọ́ káàkiri ló sẹ́ni kankan wọ́n ní à na sísà ìjà ààbò kan nínú ọ́fíìsì lẹ́kítọ́rà kan kọ́dà wọ́n ti já sísà ń wò gbọ́dọ̀ àti ìjà ààbò kan yà bọ̀ síbẹ̀ ó ń kálukú dé wọ́n bá pátá nídìí lẹ́kítọ́rà wọ́n bá sísà náà ní gbólógbó àwọn búra sì ń kọ́ lé pẹ̀lú ẹ̀kún kálukú sì ń pẹ́yìn dà ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ lánàá ẹnìkan wọn sọ fún mi wípé ọ̀sán kí ni ìdájọ́ ọdún títí sáǹkì mo ní nínú sẹ̀rí àdínú nàìjíríà èyí ọkọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀yìn náà ibi tẹ́mi lọ́nu o tó ká pé nínú sẹ̀rí àní kò lè tẹ̀lẹ̀. sẹ́ẹ̀rí apò oríire kan ṣùgbọ́n kọ́lọ̀ mẹ́jọ di orí ibú bí ibi láì tààlà a tètè máa mú kẹta bá dúró déńdé lu yìí lórí ẹsẹ̀ Ọlọ́run ju kí ọmọ gbẹta òjì lọ. láwọn ọ̀nà kan bá a ṣe wà yìí kèékù ṣe fúnbọ́lá òfin kan tàbí ẹ̀ta ní ń bá wà lẹ́rù ìbẹ̀rù àlọ́kùn àtàrà lọ́mẹ́nì kọ̀ọ̀kan tí ò ti jẹ́ ọ̀yà ilé chánsì ìdè tí èdè bílẹ̀ ni kọ́máǹdì lọ́kàn máa kọ́ ilé àtẹ́wọ́n náà rè owó ń bẹ̀rẹ̀ àbí mi ò mọ̀ káwọn obìnrin lọ lé ọtí wàláì mẹ̀tẹ́lẹ̀ ẹ tóbi náà tó mu sí ilé ọtí láti bí ra wàláì mẹ̀tẹ́lẹ̀ yìí kára. láìláìlá kí ló dé bẹ̀rẹ̀ ní jáníbù yẹn. ẹ̀hẹ́ ìdí wọn sọ pé oríire ńlá ni fún wa kí wọn pé múlù ìrìn àti wa rẹ sọsọ kó ìsáfẹ́ ẹ̀fẹ́ sì bá mi tètè wàlá àánú ọlọ́ọ̀ni wàlá àánú ọlọ́ọ̀ni nítorí ìkíni yóò máa dàrú ni ìmáàmù wàlá tàwùrí sẹ́ ìmáàmù Mẹ́kà sùdẹ́ sí ni o ṣùrẹ́mù ni o kíníkà ni o ní wàá gbé wájú àwọn àjọba ẹ wá lẹ́yìn níbi ìbéèrè ẹ wá nàwọ́ ẹ máa wù ẹ̀mọ́ ìmáàmù èmi ò níbi ìbéèrè kankan jẹ́ ọ̀kan lọ ń bò ń bí mọ́mù tàbí lérè pé ìdájọ́ àwọ̀ ẹnìkan ló ń fẹ́ béèrè wọn níta ló ń tọ́ wọn ló fi ọkà lé olókùn jẹ sàárì ọwọ́ àfẹ́kùn ìbejì sínú omi ayé jẹ́ mùlẹ̀ kí mọ́mù ọ̀bọ̀n sàlàyé rẹ̀ kí lè jẹ sàárì ọkà lé olókùn kí lè sínú ẹ̀kúrú ìbejì ó mú mi kí màá mọ̀ wá kí màá mọ̀ tàbí wá sí kí ni o jẹ̀mọ́ gbogbo kùnà ní ìbẹ̀ lórí ẹ̀ àdìsí ìbẹ̀ lórí ẹ̀ tó lè dá sọ. Oye wàlá ẹ̀sìn mi kì í fi ọ̀rọ̀ àwàdà rahma ọlọ́run bẹ̀rẹ̀ lórí wa pọ̀ ojú kanu ojú kejì béèyàn bá tún wá omi tó ń kálukú wa ti jọ ń jáde wá èèyàn mọ̀ wípé àánú arahman ni ló fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. sábàtì wọn rántí àánú káwá mú àwọn ará lé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ sábàtì rántí àánú báwa ni ọ̀sẹ̀ ìṣe ìyẹn náà ń sọkún fún wa tí kò fi kàn fàyè mi rẹ̀ lánàá kò gbádùn. ó sì lò lọ hm? wà ní olówó tó fi lè mọ̀ ọ́dá kọ̀m̀pìlìtì aṣọ ìwà ẹ̀wọ̀ tó kò tẹ̀ ìyẹn ń fi àjẹrẹ wà náà lè gbé ká jẹ fún wa. sẹ́kọ̀ tó ti mú síra wèrè náà máa pàrọ̀ wèrè torí tóun ṣe lọ́dà torí tó tó yẹ òun pé bí ìgbà táwọn náà tó wà ní ayé mi táà náà wá jọ sí ọ̀dà lójú tiẹ̀. sẹ́kọ̀ tó ti bá ti rú ìdán sáfàtì jàmbọ ọ̀rọ̀ alìbìlì ni abádébẹ o níbi ọ̀rọ̀ sójà tá a fẹ́ mú wa bẹ́ẹ̀ nìkan bá ti di olórí wa. ọ̀rọ̀ sọ̀tà mẹ́jàrú mẹ́jàrú wà láwò tí o sì kà bàbá gbogbo bàbá mẹ́jàrú mẹ́jàrú ẹnìkan mọ̀ ní o ní pé Islam sáájú ọ̀sà borí kí ẹ̀rọ ìgbàgbọ́ bá sá sùn ó sì jẹ́ mùsùlùmí tí èsì kékeré táàrí pé ẹlẹ́bọ ni ní wọ́n bá ní pé ọmọ sí kọ́ńkà ọjà báwo ọmọ sí kíní kankankan o gbogbo wa ó ti di àmì ìrù ni ìmọ̀ káyàn lọ́rọ̀ ẹsẹ̀ ìmọ̀ kọ́ bọ̀dọ̀ bọ̀dọ̀ bó ti wá dàmí ìrù ọkàn lè wò sùnsùn ni láti géètì síwó road ẹ̀wọ̀n bóde lọ́la tèdè mọ́ ẹ. àgbọ̀rọ̀ mọ́tẹ́lá otu tún wò sùkùn jọ́ka ó ní àwọn gbogbo ọ̀nà bódìjà ń ọjọba ẹni gbogbo lọ́kọ̀ọ̀kan tí wọ́n bá mọ̀ pé à ń fẹ́ tó padà lé àwọn lónìí twenty twenty thousand ọmọ kó lápò ìjọba gbogbo ẹ̀ làdí ìsìnwá lórí gbogbo wa tá a fi lè bóde sí i ìntò lè gbìyàn kó nínú ìsìlámù tọ́jọ́ pé láyé àkọ́bàlù tààwí tí ò tẹ́ túmọ̀ ìtumọ̀ pé kò tẹ́ tú ni wípé ẹ lẹ́yìn ibò mi pé ẹ ń bá dánú eléyìí wò akàn bá bí tẹ́ńtẹ́ ńjọ kan ní akàn bá sáré lọ́wọ́ gbọ́ akàn bá sáré padà káwọn tètè kó nítorí káwọn òkú wá wá bí wọ́n ti rọ̀yìn abáyé tí ń tà nǹkan ní ń pọ̀ nǹkan sára kẹlẹ̀ pọ̀ gidi. àmì ìwé lẹ́yìn ah, àwọn àjáde sí ìbá àwọn apá wà ní àlùjẹ náà ábù oríṣi àwọn nǹkan ló ti tẹ̀lé. màáwíyà kìí sóúnjẹ àlù àlù yìí pa kọ̀lífà Usman àwọn ìlú ìwà àlè wà bọ́ sórí oyè àlè la la nǹkan yìí gbogbo madina ni wọ́n fara rọ yìí táwọn èèyàn bá yẹ padà á wọn tí wọn ò rí kókó ó lọ́rọ̀ lọ́sọ̀ yìí tó tọ́ o ẹ̀wọ̀n lẹ́tọ́ wọn náà gbà ní tọ́jú ẹ̀mà farama tàbí farama nígbà farama kò burú mo gbàngbà láti di kọ̀lífà olóńgbà ó di kọ̀lífà tán ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ màáwíyà ní kúfà rọ́bìrà tán àrùbọ̀ màáwíyà ń pé ọ̀dọ̀ abẹ́ ọ̀tẹ̀ náà lọ́rùn ìyàwó àyíṣà àtàkùn náà dìde wípé bọ̀bọ̀rọ̀ bá tẹ̀ lọ báyìí náà á ní òbí lójú ọ̀sẹ̀ pé bọ́lá ń sáré fún gbogbo àwọn kan ti ń dàrú màá wí àyà wa ń ṣàfàyàn kọ̀ọ̀kan ní pé àhàhà iyùn kì í kàn àwọn tó pa Usman ní ọkọ̀ bá ní bóde jẹ́ àti sùúrù tọ́lá tó kún tọ́pa Usman á yẹ mú jáde ṣùgbọ́n o àwọn kan náà tún lẹ́tọ̀ọ́ ẹ̀jẹ̀ Usman jẹ́ níbọ̀dì wa lọ́wọ́ ẹ̀jẹ̀ wọn alẹ́ ẹ̀gbọ́n tún gbọ́rọ̀ ìwá lọ́nà mi bákan náà ẹ sì jẹ́ àfọlábalẹ̀ sábà ń kẹ́gbẹ́ láti bẹ̀rù nǹkan olùbọ̀ra wọn o wọ́n ní ẹ ti di kàlífàtà ìyóò lè mọ́tò mi lẹ́nu yẹn máa kò rí bẹ́ẹ̀ táwa lẹ́nu ibi. ibi àti ìṣẹ̀lẹ̀ ìlọ àwọn tí wọ́n pa Usman wọ́n ti ń pé ẹ ọ̀rọ̀ tí ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ wípé kí àmì rù kọ́ ṣèwádìí ẹ̀jẹ̀ Usmanu àbí wò sí ìgbà o ṣùgbọ́n ó ṣe kọ́ pàbí òfẹ́ gbàkẹ́lẹ́ àyíṣẹ́ náà fẹ́ gbàkẹ́lẹ́ a ah! tí wọ́n bẹ̀rẹ̀ bàpàrà orí wa lọ́rọ̀ ìbá o ọba tó dùn ẹ̀jẹ̀ àti sọ́kùnrin yàrá mẹ́rin ẹ̀jẹ̀ apàdé níbi báyìí ibi tí wọ́n ti pàdé báyìí àwọn tí wọ́n jẹ́ ọ̀nà tẹ́wọ́n wọ́n sì kóra wọn wọ́n fà wọn díẹ̀ sẹ́yìn ọ̀dọ̀ àwọn tí wọ́n kí àbí ọ̀rọ̀ abẹ́rẹ́ ẹ̀jẹ̀ wọ́n fà wọn díẹ̀ sẹ́yìn bí àwọn tí àmọ́ ogun ọ̀nìyàn bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wa o rántí ẹni àmọ́ ogun ọ̀nìyàn bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wa o bí ṣe ìtọ́ ti dé nìyẹn. ìlà ìmọ̀ yẹn jẹ́ lọ sí. nígbà wọn wà parí kínní àwọn ọmọ kọ̀ọ̀kọ̀ ní táà sí ni wípé ìjà ìpọ̀ àìsàn ìbínú. ọlọ́run tó sẹ́ni méjì àràbẹ̀wò tí àdánwò bá dé kò sẹ́ni ọgbọ́n mọ́.